sọ fún wa nínú àyà ọlọ́ni wà inna min alil kitabi ọlọ́ni dájúdájú ẹ lọ́mọ ó wà nínú àwọn alil nínú àwọn tí àwọn ọlọ́wọ́n bá ta fún ní tíra ń bẹ nínú wọn àwọn ẹni tó nígbàgbọ́ wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run ó sì nígbàgbọ́ nínú nǹkan tá a sọ kalẹ̀ fún yín tí í ṣe alukur'an wọ́n sì nígbàgbọ́ nínú nǹkan tá a sọ kalẹ̀ fáwọn náà wọ́n sì nípayà ọlọ́run ọba wọ́n níbẹ̀rù ọlọ́run ọba lẹ́mìí sọ yìí wọn kì í fi ayé tó yẹpẹrẹ wọn kì í fi ra ọ̀rọ̀ ọlọ́run ọba tó níye lórí wọn kì í fi ayé tó yẹpẹrẹ wọn kì í fi ra ọ̀rọ̀ ọlọ́run tó níye lórí àwọn nítorí tí wọ́n fẹ́ jẹ́ wọn sì nítorí tí wọ́n fẹ́ jẹ́ kí wọ́n wá pa ọ̀rọ̀ ọlọ́run ọba mẹ́ ntọ́bájú òdodo náà ni wọ́n ó sọ wọn kì í pa òdodo tọ́nà ọba àlejò ọlábàṣọ wọn kì í pa mẹ́ ìyẹn làbá wa Ibn Kathir wọ́n láwọn tá a sọ yìí wọ́n ní ayé láyé kùtù múnà mẹ́ bí àyèdí mínàlẹ̀ elmi ntí ń bẹ lọ́dọ̀ wọn nípa àmọ́ tí wọ́n bá mọ̀ wọn kì í pa mọ́ kàmáfà aláwùtọ́ ìfàtún báwọn kan ṣe ṣe é nínú wọn bal àwọn tá a sọ yìí yubadiluna wọn a máa sọ tí wọ́n mà kódà màjánà wọn a sọ ọlọ́fẹ̀ẹ́ wọn àtún ní gbowó lórí ẹ̀ wọn àní máa sọ ọkẹ́ gbowó lórí ẹ̀ wọ́n sọ bọ́lá ọba àlejò ó ti sọ bọ́lá ọba àlejò ti sọ òun ni wọ́n sọ o sì nítorí wípé báyá nǹkankan bẹ tọ́bẹ́ jáde ń bẹ láǹfààní wọ́n sọ ń tọ́nà ọba àlékè ọlá tó bá sọ nínú tí wọ́n sọ òun ni wípé àwọn ìròyìn anẹ́bì sallallahu alaihi wasallam tó wà nínú tíra wọn àwọn wọ̀nyí ti mọ̀ àwọn sì ń sọ tẹ́lẹ̀ àwọn ò máa pa á àwọn ń sọ jáde gẹ́gẹ́ bá yẹ sọ lẹ́ẹ̀kan ayà yìí wọ́n jẹ́ kó yé wa wípé sábàbù nùsùlù ẹ̀ àwọn àdìsí wá pẹ̀lú oríṣiríṣi ìwàyàt lórí ẹ̀ wípé ní ìgbà tí ọba Ethiopia ọba Nàjáṣí nígbà tó jáde láyé ìgbà tó jáde láyé anábì túfọ́ rẹ̀ fáwọn sọ́ábà anábì ní insect fi rúlé àfikún ẹ̀tọ́rọ àforíjìn fọmọ̀ ya yíò <laughs> àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pípẹ́ àá ah, ah, èsè ìwòlà anábì tún dánwò yìí ìwòlà anábì tún ṣe yìí anábì tún ní ká máa tọrọ àforíjìn fún ẹni tó yẹ pé mátàbí abdi abasha ìlú ilẹ̀ abasha lọ́nlọ́n ló kú sí ilẹ̀ Ethiopia lọ́hùn èyí tó lélẹ́ ìgbẹ́ tó máa ṣe yìí wọ́n ní fàánẹ́sà láti áyà bẹ́ẹ̀ láyà bá sọ̀kalẹ̀ pé wa inna min ahlil kitabi lamman yu'minu billah inna min ahlil kitabi nínú ẹgbà wa míì eléyìí tá a bá wa Sa'id ibn Musayyab tí wọ́n gbà wá látọ̀rọ̀ àbáwá Jábìr wọ́n ló jí sí ọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ kọ́mọba kọ́ọ̀lù hínà mátà Nàjáṣí nígbà tí ọba ilẹ̀ Ethiopia tó jáde láyé ó ní iná àkọ́kún ọmọ ìyá yín tí wọ́n máa ń porúkọ rẹ̀ ní ọ́sọ́mà alif sọ́t kọ̀dìmáta ó ti jáde láyé abáwa jábìrì wá ní gbàtà anábì sọ yìí fàkọ́rọ̀jà rasulullahi sallallahu alaihi wasallam anábì wá jáde fasọ́lá kama yusọ́lì alàlìjànà yìí anábì wá kínu bá ti máa kínu sókùlá fàkàbàrà àrùbà anábì sàlátù wà mẹ́rin fàkọ́lá alìmọ̀nàbìkún àmàlàbì wá bẹ̀rẹ̀ ah, ah, ẹni ó kú sí kíni anábì tún kínu sí ẹni tó yẹ pé makabe ardi abasa ilẹ̀ abasa lọ́n ló kú sí wọ́n ní fa'anzala mada fa'anzala Allahu wa inna min ali al-kitab وما ká má gbàgbé wípé èéṣe tọ́ba yìí fi lẹ́tọ̀ọ́ sílẹ̀ nígbà tí nira pọ̀ nílùú mọ́tà ànábì sallallahu alaihi wasallam ànábì ṣe ìjírá ànábì ní kí àwọn sọ́ábà kán lọ sílùú tọ́yì ànábì náà lọ síbẹ̀ ànábì lọ sílùú tọ́yì wọ́n lẹ ànábì lóko nílùú tọ́yì ànábì kú ọmọ padà ànábì padà sílùú mọ́kà ìgbà tó yá anábì wá lọ sí ilẹ̀ Ethiopia lọ́hùn anábì sẹ́ndì àsọ́rì anábì sẹ́ndì àwọn kan lọ tọ́hùn nígbà tẹ́ni yìí tọ́hùn nígbà táwọn lọ yìí tọ́hùn ó béèrè lọ́wọ́ wọn kí ni nǹkan tí wọ́n gbé wá kí ni nǹkan tí ń wí ọwọ́ wọn àfọwọ́ jáfàr kọ́ ni ìgbà tí wọ́n tọ́hùn ó sàlàyé fún wọn pé à nǹkan tí ń bẹ nínú wa rèé o nǹkan tí ń bẹ nínú wa rèé o

ó rí wípé tí ń bẹ́nu náà ìkẹ́kẹ́lẹ́ ìjọra wọn náà nítọ́lọ̀ ní ẹni tọ́lọ̀ sọ nínú alkùránì yìí náà nítọ́lọ̀ wà náà lélé iná náà ọba ọlá ń sọ wípé wà yóò ń bẹ nu àwọn tí wọ́n nígbàgbọ́ sọ̀rọ̀ wọ́n nígbàgbọ́ sí nǹkan tá a sọ kalẹ̀ fún ìyẹn àmùsùlùmí. ìwé tá a sọ fáwọn náà wọ́n nígbàgbọ́ sí bí àwọn tí wọ́n nígbàgbọ́ sí tàwùrọ́ọ̀d gẹ́gẹ́ bí ọba alẹ́ nàìjásí bákan náà Abdullahi ibn Salam. onu nígbàgbọ́ sí tàwọ́rọ́ta ọmọ tinú tòde bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n nímọ̀ sí Injil náà nínú wa gbogbo àwọn wọ̀nyí wọ́n nímọ̀ nípa àwọn ìwé yìí dáadáa wọ́n máa tinú tòde wọ́n tún wá ń bẹ̀rù Ọlọ́run ọba wọn ọba yìí òun ló wá jẹ́ jẹ́ sí pé láyà sáré náà bí láyà ti la yẹ náà ń kọ̀ torí pé àwọn tá a sọ yìí nígbà tí wọ́n rí wípé ọ̀rọ̀ tó jú ẹ̀ ń bẹ nínú wọn tó ṣe wípé àwọn ọ̀tẹ́sìn àwọn wo wípé táwọn wọ̀nyí ẹran jọbọjọbọ ni tẹ́lẹ̀ ìbá tún lọ bọ́ bí abá Abdullahi bin Salam àtàwọn tó ti jọ wọn náà pé táwọn eléyìí máa bá tún lọ bọ́ mọ́ wa lọ́wọ́ nǹkan mà sí àwọn o wọ́n wá ń fi àwọn nǹkan kan wọ́n fi fẹ́ máa ẹ̀ńtáìsì wọn bí owó káfílẹ̀ máa sọ nǹkan mi tọ́lọ́wọ́ bá wí ẹ́ ọ̀bẹ̀ láyé sẹ̀rún àwọn tá a sọ yìí. wọ́n pa ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba má ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó jẹ́ òdodo tí wọ́n gbọ́ wọn pa má o. ọlọ́wọ́n bá lè sọ ọlá ní ọ̀ká àmọ́yà ẹ̀san wọn yóò máa fún wọn lọ́dọ̀ ọba wọn. ọlọ́run ọba àlejò ọlọ́dágbájú òun ọba ọba tó yára láti tètè rọ́ṣẹ́ wa ní ọba tó yára gbogbo bá ti pọ̀ tó kọ̀gbá ní a tó fi parí gbogbo sẹ́nà tó wá fẹ́ ṣe tó ti parí tẹ́lẹ̀ ó ti parí ẹ̀ láyé ara ẹ̀ ṣe fún ọ̀nà lápèjúwe tí ó yí ọ wọ́n lórí pé táwọn ọmọ tẹ́ bá ń se tẹ́sì ní skul kí ni wọ́n máa ṣe wọ́n ti mọ̀ máa kí tẹ́sì kalẹ̀ wọ́n ti ń fún yín ní skills yín padà wọ́n ti ń rìkọ́dù ẹ̀ kalẹ̀ àbẹ́ẹ̀kọ́ tẹ́ bá yẹ tíṣẹ̀ sáàmù náà wọ́n ti ń ṣe kẹ́ni wọ́n ti ń rìkọ́dù ẹ̀ kalẹ̀ ó rí pé tó bá kàn yá ọkàn ní pé wọ́n kàn kó gbẹ sínú rìpọ́ọ̀ṣì níjọ́ tẹ́ gba rìpọ́sìtì yẹn máa ń sẹ̀rò pé jọ́nà wọ́n sẹ̀sẹ̀ máa ṣe kíni bóyá jọ́nà wọ́n sẹ̀sẹ̀ máa rìkọ́dù tó sí jọ́nà kọ̀ wọ́n ti ń rìkọ́dù ẹ̀ bọ̀ níjọ́ bá ní kí á gba rìpọ́sìtì yẹn kì í ṣe pé jọ́yẹn ni wọ́n sẹ̀sẹ̀ máa ṣiṣẹ́ kí á kálukọ́ kàṣe kíni tàwùzí ù kò ṣóòbù dàrágá àti ilẹ̀ ọ̀gálùkù pé ọkà fẹ́ gba rìsọ́ọ̀tì ń jọ́yẹn ni kì í ṣe pé jọ́yẹn ni wọ́n sẹ̀ fẹ́ ṣe kì í ṣe pé àwọn kò tẹ́ni kẹ́ wá o bẹ́ẹ̀ náà ni ká fi wé tọ́lọ́run wá tó yájú báwọn lọ tọ́lọ́run ṣe kẹ́ni tọ́lọ́run yájú báyẹn lọ kí ló dé tọ́lọ́run ọba àdékọ́ lá yájú báyẹn lọ òun ni wípé àwọn tí ń pọ̀ yẹn ó yàtọ̀ sáwọn táyé àwọn sáwọn tíṣà rẹ̀ lè ṣe ní gbà mí tí ó máa kìí sẹ́rẹ̀ tán gan tó ẹ pé òun ló máa kìí nọmba four ó rí i pé ten ló gbà ń bẹ̀ ó máa kìí nọmba three ó gbà nine ó máa kìí nọmba two ọgbà eight ọmáàkì nọmba one ọgbà ten ten abẹ́ẹ̀kọ́ èyí tó wá jẹ́ objective òun jẹ́ twenty mark gbogbo twenty twenty fún ló gbà gbà tí ó wàá ro gbogbo sẹ́ẹ̀ rẹ papọ̀ over sixty ọlọ́ọ̀lẹ́ kọ fifty three fún ọ pé fifty three over sixty ta ni kọ̀ǹpútà rẹ ti lè dè mọ́lẹ̀ báwọn tó lè sọ ìtọ́jọ́ mu kíákíá oh subhanallah ẹ̀ tẹ̀lé mi ẹ́ subhanallah fifty seven ni máàkì rẹ jẹ́ ọwọ́ àlọ́kọ̀ fifty three fọ mistake tẹ̀rẹ́tì kí lọ́gbà alákọ̀ọ́kọ́ kí lọ́gbà ní four ten number three ńkọ́ nine number two ńkọ́ eight number one ńkọ́ sọ̀bá àrùn méjì mẹ́rin lọ́jẹ́ ọjẹ́ tààtì ìyẹn jẹ́ tààtì kíni ọjẹ́ tààtì sẹ́wùn àwa ní obj tóun jẹ́ twenty ọgbà twenty ọwá jẹ́ ọgbà fifty seven òun wà lọ kọ fifty three kalẹ̀ fọ́ ó lè ṣe mistake tọ́ba lọ gbé bá pé yẹ́sà yẹ́sà kíní yìí mo wò pé mo gba pẹ̀lú ẹ̀kọ́ ni o ṣùgbọ́n wọn náà sì tún má kárí bọnú tọ́ba rí pé mistake ni lọ́bọ̀ ọ̀gá rẹ̀ ọ̀gá rẹ̀ ní ìṣẹ́kù ọ̀gá rẹ̀ ọ̀bọ̀ yẹ̀wò yóò sì bọ̀ tún ṣe kùsẹ́ tí ó lè ṣe mistake yẹn àmọ́ àwọn màláìkà ìṣerú ẹ̀bí tá ń lọ nìyẹn àmì ẹ̀ńtẹ́ ti ṣe mistake bẹ́ẹ̀ fún tọ́gbà 50 tán lọ́kọ̀ 05 fún tẹ́ <laughs> epo ti fẹ́ẹ̀lì 50 ló gbà àbúgbà 60 60 wọ́n á lọ́kọ̀ 06 tẹ́ epo sọ́ọ̀tì nù ó sì lè wáyé bẹ́ẹ̀ tẹ́ni wọn ò fi ṣe kà

gbogbo tó ń kálukú wá ń ṣe pátá gbogbo ẹ̀ ni wọ́n mẹ́. padà sókè yányá. ọlọ́run ọba àlejò ọlá ní wáyé náà aleikum láàbìbìn. àti ibi tí ẹnìkọ̀ọ̀kan wá àwọn tí ó máa sọ ń tàǹtẹ̀ ìyẹn ni ò ní lè jẹ́ kó ṣeṣe torí kò sí nǹkan tó ń ṣe tán ní kọ́lẹ̀ bó ṣe dáadáa musajalon wọ́n ti kọ́lẹ̀ bó ṣàìdá musajalon wọ́n ti kọ́lẹ̀ àwọn wá yára púpọ̀ àwọn kàn máa bẹ́lá ti pa ilé everyday òun láti sọ fún wa pé kò ṣòro wọ́n ló ní pé gbogbo tẹ́ rẹ tó o ṣe nínú test first test wọ́n ló kó ti wà ń lẹ̀ kíkọ́lẹ̀ bẹ́ẹ̀ làwọn eléyìí náà máa ń ṣe ìṣirò tiwọn náà tó bá ti dalẹ̀ kódà wọ́n tún ní máa fi hàn ara wọn pẹ̀lú pé ọ̀rẹ́ rẹ kí a lọ kọ́ fún un lé nínú àwọn sẹ́ẹ̀rí ìka ń pa burú ìka sì ń pa ìdá ìka sì ń kọ́ dáadáa rẹ wọ́n máa fi hàn ara wọn pé èwo ló pọ̀ jù ó túnmọ̀ sí pé wọ́n ti ṣèṣirò rẹ láti fún kálukú náà wọ́n náà máa ṣèṣirò ara rẹ tó jí tó bá dalẹ̀ bó bá fẹ́ sùn lálẹ́ wọ́n náà ṣèṣirò ara rẹ àwọn sẹ́wò dáadáa ohun oríṣiríṣi lónìí gan-an tí mo lè gba aládàá lọ́dọ̀ àwọn ìwọ ló kù díẹ̀ kàtó títara tọrọ àforíjìn bọ́yọ́ lọ́n lè bá ń parẹ́ jẹ̀mọ́ bó ti ẹ̀ká náà orí nìyẹn o bàbá tí wọ́n ń ṣe léyìí ọlọ́wọ́n bá àlejò ọlá kò fún wàhálà àti tèsìrò wa èyí tó ṣe tọ́ èyí tó ṣe tí ọ̀ kò fún wàhálà o inna Allaha sari'ul hisab

ó bẹ nínú àwọn alòlù kìtáàbù táwọn náà sì ṣe kíni tí wọ́n nígbàgbọ́ nínú nǹkan tọ́lọ́ ń sọ kalẹ̀ fún tí wọ́n sì tún jẹ́ ni dáadáa nínú wọn náà ni bùnú náufàlì abẹ́ẹ̀kọ́ ni bùnú náufàlì kọ́ ni kí ló kọ́ ẹ̀ tó jẹ́ ẹni tí ìyá wa Khadija mú ànẹ́bì kí ló wí ó ní tí ẹ̀mí bá ti gùn tí bá ń bẹ láyé ẹ̀mí náà kí ni o máa kún iṣẹ́ ẹ̀rọ lọ́wọ́ àyídù kún ọ lọ́wọ́ ṣùgbọ́n bàbá náà ẹ̀mí nínú lọ́nu Suratul Qasas àyà 52 sí 54 ọlọ́ọ̀bà lè kọ́lá ní alladhina ataynahumul kitaba min qabli hum bihi yu'minun ọlọ́ọ̀bà lè kọ́lá ní ó ń bẹ nínú àwọn ta fún tíra àwọn ẹni tó ṣe wípé ataynahumul kitaba a fún wọn ní tíra kọ́bùlì ṣáájú alukuran ta fún wa nẹ́bí. naam òun bí yóò mìínú wọ́n sì nígbàgbọ́ sí alukuran náà ọlọ́ọ̀bà àlejò ọlá ní wáyídá bí wọ́n bá ka alùkùránì fún wa wọn aláwa nígbàgbọ́ nú ẹ̀ wọn alódodo ni ọ̀dọ̀ lọ́wọ́ bá wa ló sì ti wá. wọn ní ṣáájú èní àwọn ti ju pájú sẹ́lẹ̀ fọ́nà wọn bá tẹ́lẹ̀. wùdà ẹ̀ka yóò dá ọ̀nà àjẹwà ń. Ùláyí. Mọ̀rọ̀ tẹ̀yìn. Ọlọ́wọ́ bá àlejò ọlá ní àwọn ìyá fún wọn lẹ́sàn-án méjì. pẹ̀lú pé wọ́n se sùúrù lórí àwọn nǹkan tá sọ fún wọn nínú àwọn ìwé wọn ṣáájú. wọ́n wá ń fi dáadáa wọ́n fi ń ti àyè dáadáa nù. ọlọ́ni nínú nǹkan tá a fún wọn wọ́n tún ná kí ni tá a fún wọn tí wọ́n ná òun náà nìmọ̀ ìmọ̀ tá a fún wọn nípa òdodo yẹn wọ́n sọ nǹkan sọ nínú tírà wọn wọ́n sọ ọ́. tó jẹ́ òdodo wọn ò pamọ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tèmi bí wọ́n ṣe ṣe àtàhàríf wàtẹ̀bdìl wàtẹ̀gìyìr gbogbo ẹ̀ lọ́sẹ̀lẹ̀ èyí tí wọ́n rí wípé táwọn bá ti yọ aláàfí kan kù táwọn bá ti pààrọ̀ aláàfí kan ń bẹ̀ ìtumọ̀ rẹ̀ ó yí padà yóò fẹ́ fọ́ àwọn wọn ṣe èyí tí wọ́n bá ti rí wípé kò bùkátà káwọn ó ti ẹ̀yọ aláàfí káwọn sáṣẹ tẹ̀gìyìr káwọn kan wọ́ àmì orí ẹ̀ káwọn kan chíńjì àmì orí ẹ̀ pé tí wọ́n ló yí padà yóò fẹ́ fọ́ àwọn wọn àti èyí tí wọ́n sì rí wípé káwọn ó ṣe tẹ̀bùdí ìlú ni káwọn yọ odidi ọ̀rọ̀ yẹn kó ń bẹ́ẹ̀ káwọn ó gbé míì sí òun ni ó sàwọn láǹfààní wọn àti bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn táwí nígbà náà àwọn akálàṣe ìṣẹ́ àmì ìbẹ̀tẹ̀ pé lásìkò gba ti yẹn ló wúlò fún ló bá lóbi jẹ́sí wípé a lè sọ 100% ti wà náà wé wọn náà làánà gbọ́dọ̀ lò hàn ṣẹ̀rì àtún ṣẹ̀rì àtúnà máa lám hálé fún ṣẹ̀rì àtànà ṣẹ̀rí àwọn náà òfin tiwa náà ni lóòkùnbà tí wà ti ṣùgbọ́n ní sẹ̀rí àtiwá náà sẹ̀rí àtiwá o níta nàbí wí òun tiwá o nítọ́lọ̀ òun wí táwọn sọmọ́ àlùkòrá nìyẹn òun náà lè tiwá o ọ̀wá gbọ́dọ̀ sọ pé ọbẹ̀ sọ kọ́ra nítọ̀ táwa lọ lè wo nú báíbù á rí pé ntọ́lọ̀ sọ nú báíbù lélẹ́yìí kó wá jẹ́ pé ntọ́ sọ nú báíbù yẹn ọ̀tà kò ti mẹ́nu àlùkòrá bó tẹ̀sí pé àwọn tó lè takora wọn bẹ̀ bẹ́ẹ̀ èyí tó sì yí padà táwọn yí padà lọ́wọ́ ara wọn náà ni ó pọ̀ jù torí ìdí eléyìí ọlọ́run tún sọ ń tójú ọmọ bẹ́ẹ̀ ṣáájú nínú Suratul Baqara náà kó fi júwe àwọn tá a sọ yìí ọlọ́run tún sọ nínú Suratul nítorí àsìkò wa ṣùgbọ́n a ti kà sẹ́yìn náà nínú Suratul Ali ta wà 113 a. ṣe ẹgbẹ́ o a lè pè wọ́n kan náà. torí ń bẹ nínú àwọn àrílẹ̀ kìtàbí àwọn ìjọ kan nù wọn. àwọn èyí dúró déédéé ẹ wọ́n bó ti ròyìn wọn àwọn tó ni a ka ọ̀rọ̀ kọ́dà àwọn tàwí wọn a máa kírun fọ́nà wọn bá wọn máa forí balẹ̀ fọ́nà wọn a máa forí balẹ̀ fọ́nà wọn bá. yá tún lọ takété ká tó tara sàtà ká tún lọ wo sínú Suratul Maida káwá bìyẹn dúró láti bí àyà eighty two. làtẹ̀jìdánà. làtẹ̀jìdánà ọlọ́run ọba àlepẹ́ ọlá ní ẹ̀ ìlà ànábì ò nísà ta àwọn tó yẹ pé wọ́n lọ́ta fún àwọn tó pé mú mi ní òdodo wọ́n mú wọn lọ́ta. ẹ̀yà ó ń dáwọ́ ńfẹ́nu àwọn tó jẹ́ yẹ̀wúdí àtàwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ ọlọ́run fẹ́ jẹ́ káwọn pa àwọn tí wọ́n jọ ta jù àwọn yẹ̀wúdí ni àtàwọn ẹlẹ́bọ. ọlọ́ni ẹ̀sì níta láìrí àwọn tó yẹ pé wọ́n súnmọ́ ní ìfẹ́ jù láwọn tí wọ́n náà tọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn tí wọ́n súnmọ́ wọn nífẹ̀ẹ́ jù ọlọ́wọ́ bá àlejò ọláfẹ́ jámà àwọn tí wọ́n fúyẹ́ sí ìmúlọ́ta wọ́n fúyẹ́ sí Islam ju àwọn tí ó le lọ́ta lọ àwọn tó le jù àwọn náà làwọn Yẹ̀wúdí ṣùgbọ́n àwọn tó sì fúyẹ́ jù òun làwọn Nàsárà àwọn làwọn tí wọ́n ń pera wọn ní Nàsárà ọlọ́ni torí pé wà nínú wọn àwọn tá à ń pè ní kìsìsìn àtàwọn tá à ń pè ní rùbán àwọn àwọn là ń pè ní kìsìsìn àwọn tí wọ́n ń pè ní kìsìsìn àwọn náà làwọn tó ṣe wípé wọ́n ríra wọn wípé kọ́dìmù díìnì mọ̀síhíyà làwọn hmm? àwọn làwọn tó ṣe wípé àáfàá. ìjọ wọn ni wọn wàwọn àlímù ọ̀n àwọn tó ní ìmà nínú wọn àwọn ni wọn ń pè ní kìsìsìn àwọn tó jẹ́ onímímà nínú wọn ẹ̀rí pé gbogbo ní bá ti bímọ sí náà yàtọ̀ kìsìsìn yàtọ̀ sí àwọn rùbáàni nẹ́ẹ̀mọ́ pa àwọn ní àwọn àfa ẹ̀rí tẹ́rí àwọn tó jẹ́ àwọn kọ̀sáwìsà yẹn àwọn nímọ̀ nípa ìwé ọwọ́ wọn kódà àwọn tó nímọ̀ nípa tàwórítà ọ̀pọ̀lọpọ̀ tó nímọ̀ nípa tàwórítà ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí tọ́nà ọba àdìsọ lápò wọn jẹ́ àwọn yìí ni wọn fi umuri ìbàdàtì àwọn náà máa ń já sáájú fún wọn níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wọn kódà àwọn tó ròyìn pé wà láwọn sọ̀là híyà sí ìkọ́ mọ́tì mọ̀násì wọn á dúó déédéé sẹ̀sìn yẹn bó ti yẹ kí wọ́n sẹ̀sìn láwọn ni mọ́kàndínlọ́gọ́rùn tó fi padà pa kan títí pọ́gọ́rùn. àgbọ̀yé ń bí ní sí pé ajẹ́sí wípé ẹni tọ́kọ́ rí tó bí ń jọ́kìnrin àná rọ́ ìbù lòun rọ́ ìbù àwọn rọ́ ìbù yìí ó ní ti ń jẹ́ rọ́ ìbù wà wà mẹ́ni tazẹ̀lẹ́ ànìnà lẹ́tà ẹ̀bù wà wà mẹ́ni tazẹ̀lẹ́ ànìnà lẹ́tà ẹ̀bù òun lẹ́ni tóun yẹra fáwọn èèyàn pé òun sábẹ̀ jòkó tó kún ọmọ sin lọ́hùn wọn lò ní jẹrọ yìí mọ̀nì sẹ́sẹ̀lá àní nàásì lè tààbù òun làwọn ẹlẹ́sìn inú wọn kò yé òun sin lọ́hùn ní olèmọ́ nímà eléyìí náà ń tà lé fi wọ́n ṣe déédéé òun lọ gọ̀ọ̀rọ̀ nù àwọn táwọn làwọn ṣe súfí lẹ́ni tí ò sí ìmọ̀ tí wọ́n ṣe lọ́dọ̀ wọn. àpò gbogbo náà o torí bẹ́ẹ̀ nu wọn náà ń tọ́lọ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ náà àwọn ìlújẹ́ ọ̀lọ́ lè kéwú náà láwọn jẹ́ mùrídí ẹ̀rí gan mùrídí mùrídá ní tí àwọn ṣéèwù ṣéèkè bá ti sọ náà wọ́n máa tẹ̀lé ẹ̀rí láàbí ń gbọ́ nínú àwọn tí wọ́n sọ yí pé ṣéèwù ó lọ ra mílíìkì wá ẹ̀rí ọkọ ìyàwó ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ṣéèwù wá ń fẹ́ pọ̀ nǹkan sí mọ̀rídálà abẹ́rẹ́ta ọkọ̀ òfin ọ̀wá ara mílíkì wá tí ṣé wo bí ṣiṣẹ́ ń fún mọ̀rídá tẹ̀lé pé iṣẹ́ ọ̀lọ́ dáadáa iṣẹ́ wọn yà dáadáa ṣé wo kọ̀ọ̀kan mọ̀ mílíkì dáadáa kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ tí ó ṣe fún mọ̀rídá mọ̀rídá tẹ́sẹ̀ ṣèyàwó rẹ̀ fún mọ̀rídí gbogbo ọ́nímù tó kí ọkọ àtìyàwó ṣe ní inú ilé yọkọ lọ sèyẹn lọ́dọ̀ ṣéwù tọ́ba tí wàá parí àdúrà tí ṣéwù ó ṣe fún un láàrin ọjọ́ méje pẹ̀lú mílíkì tó dáa yọkọ lọ wàá padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ nígbà tí yẹ pé àìmọ̀kan ẹni tí wọ́n bá àìmọ̀kan sẹ̀sìn yọọ máa kó sínú àìmọ̀kan náà nàbà ọ̀kan sọ pé ṣùgbọ́n lóhùn mímí tẹ̀kì yín àbùdọ̀ lọ́nà iná ìbàdá ti jà ilá mútàdánlélá ṣúgúlúlú ulú mímí tẹ̀kí yínà àbdọ̀lọ́ iná ìbàdá ti jà ilá mútàdánlélá ṣúgúlúlú ulú kí o bí sì fóun wá mà ṣúgúlúlú ulú mi kí o bí sì fóun wá mà mẹ̀ntẹ̀kí yìn àbdọ̀lọ́ mẹ̀ntẹ̀kí ọlọ́lá ti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ọlọ́run láì nímọ̀ lọ́wọ́ ṣégùlù ulum kọ́ ọjọ́ ọmọdé kéwú kọ́ pé kí ló ń ṣe mò ń wá ìmọ̀ ẹ̀sìn mẹ̀ntẹ́kì yìí ń tábà ní ká kọ̀ǹpíà pẹ̀lú kéèyàn fún rẹ̀ lólùbẹ̀rẹ̀ ọlọ́run áàbùtọ̀ lónìí ìwà mọ̀ yẹn lọ lájú kọ́ pọ́ǹjì olùbẹ̀rẹ̀ láì níwọ̀n lọ. torí pé iná ìbádátà dájúdájú ìjọsìn ìbádátà jáìl ẹ̀sìn aláìmọ̀kan mọ́tàdàlélà yọ̀ọ̀mọ̀ kó sínú àná lọ́dún yóò máa sọ yẹn nù ní o bí ti ń sọ ní o tó máa sọ yẹn nù. fasádùn kẹ̀bí ìran alìmọ́ múta àbìkan wà ákùbárò mí nìran jà èlòun múta síkún. fasádùn kẹ̀bí ìran alìmọ́ múta ìbàjẹ́ ńlá ni alìmọ̀ múta àti kan ẹni tó nímà tó ń fa ọgbà ọba ya ń ọba wí kọ́ ni ó sọ ìkan míì ni ó sọ tó àwọn kìsì sí jẹ torí ń tó jẹ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà bá mi náà láyé lónìí jẹ torí ń tó jẹ. ṣùgbọ́n èyí tó tún burú jù yẹn lọ òun la aláìmọ̀kan aláìmọ̀kan tó lòun sìn lọ ẹ pé kankan náà ló mọ̀ pa yẹn sí ìyẹn ni problem tó ṣẹlẹ̀ níjọ́ náà lọ́hùn tó ṣe wípé ó béèrè lọ́wọ́ ruban rọ ibùkan pé apààyàn lòun ò òun sì pààyàn ninety nine sọ́lọ́n lè forí jùlọ à ọlọ́run ò lè forí torí pé ìtara ẹ̀sìn yóò ẹ̀rí ìtara ẹ̀sìn yóò ah. apàyàn lọ́dọ̀ bíbí dákun jìnnà sí mi. ọbẹ̀ ìwọ kẹlẹ́ ti ọ́ pọ́ bí jámù wọn náà kún kó pọ́gọ́rùn ó sì fi ìwọ náà kún ọba tó ń rí ìwọ náà lọ́rùn wápá náà wá pọ́gọ́rùn yẹ tó pa. ṣùgbọ́n gbà tó pàdé alim ọ̀kan náà wọn kìsìn sín tí màá bẹ lára tiẹ̀ òun á sọ fún un pé kò sẹ́ni tọ́lọ́run ò lè foríjìn o kódà kéèyàn ọ̀sẹ̀ bọ sọ bá sáàtì má sèé máa ń diwájú fún kò sí má tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ nínú tí màá wá sọ fún wa ni wípé ó kù láàrin àwọn tó ń bá gbé yìí gbogbo tí wọn náà ń hu àwọn wàá bú kan gbìyànjú okú àwọn tó ń bá ṣe yẹn yà wọn lẹ má bá wọn ṣe má gbogbo tó ń bá rìn sọ pé tó ti bá rìn ẹ ìfẹ́ lọ́hùn má bá rìn má pátì síbẹ̀ yẹn lẹ̀ tó ti rí yẹn lẹ̀ má lọ sí ibùbò míì arákùnrin náà padà láforíjì Ọlọ́run torí pé ojú ọ̀nà lọ padà kú sí kò sí débi tí ń lọ ṣùgbọ́n àwọn mẹ̀láìkà tí wọ́n wá àwọn mẹ̀láìkà tí wọ́n ń gbé aláàánú ẹ̀dá àtàwọn tí wọ́n ń gbé ẹni bí ẹ̀ríkà àti sọ́nà àti àdìsàbà òbálẹ̀ tó fún un sọ́ọ̀nì àwọn tó jẹ́ ni eré àwọn mẹ̀láìkà tí ó wà gbé ọ̀tọ̀ àwọn tó jẹ́ ni bí àwọn mẹ̀láìkà tí ó wà gbé ọ̀tọ̀ àwọn méjì wọn pàdé torí pé àwọn mẹ̀láìkà tí wọ́n máa gbé ẹni bí àwọn ti máa ọkùnrin yẹn pé àhápàyàn kò síbi tó lè bọ́ sí ọwọ́ wa ní ọ̀bọ̀ sí ọwọ́ ayé àwọn lẹ́nu bí wọ́n tún padà màláíkà láàánú mẹ́fẹ́ á ah, kílẹ̀ tún wá bí ọkùnrin burúkú yìí ọkùnrin apààyàn tó pààyàn lórí ọgọ́rùn-ún kílẹ̀ tún wá ń bẹ̀ ah, wọ́n ní òye àwọn ọlọ́run ló ní káwọn sáwà gbé ń táwọn àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ni ọba ah, bẹ́ẹ̀ ti fanfa àwọn ọlọ́run ló ní káwọn ògbẹ́ tọ́nà àrárá ẹ̀lẹ́gbẹ́lẹ́ yìí lọ ẹlẹ́yìí pọ́pùlàdà ọ ẹ lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn apààyàn ló kọ rẹ̀ ń jẹ́ pẹ̀lú ẹ̀yẹn lọ sí ìlú bíbá yẹn ọlọ́run ló sápá àwọn aláṣẹ làwọn sá dúró lórí

gbà tí wò ó àdìsá wọn ní o ó ti tí ń lọ àwọn padà gbé lọ kí ló ọ̀rọ̀ fún òun náà nìmà tí ọba ti símà wàhálà nìyẹn màdá lẹ o òun ni fìtínà tẹ ẹni tí ń kún gbòòrò àwọn àbá mi ọkàn wà wọ́n wọn ńlá wọ́n sì ba bàbá wọn sílẹ̀ wọ́n sì wọ́n lọ́ra yìí wọ́n yẹn lọ́ra yìí bí Yorùbá ó ti dákẹ́ èyí sì Bàbá àti àṣọ pé wọ́n máa fìtínà tán. Bàbá aláwọn méjèèjì ìdààmú wọn jẹ́ lórílẹ̀ fáyé ìdààmú ni wọ́n. Ẹni tó jẹ́ àbá tí ń sọ̀sọ̀kúsọ àtẹ̀yìn aláìmọ̀kan tóun náà sọ pé òun kọ́ àwọn èèyàn lẹ́sìn. ṣùgbọ́n wọn ò lè jẹ́ fìtínà wọn ò lè jẹ́ dààmú fẹ́nìkan àyàfẹ́ tó náà bá ń kọ́ sí wọn wọ́n tó wá lọ jura rẹ̀ lẹ̀ balẹ̀ màkánú àfà màá pé wàhálà ló kóra rẹ̀ fún o wọ́n tó kó tó lọ jura rẹ̀ lẹ̀ fáàfà tọmọ kéwú lóòótọ́ ṣùgbọ́n tóun ti kéwú tó mà kò síbẹ̀ lọ́wọ́ ba nítorí wù ni máa ń sọ ní máa ń fa ọgbà ọlọ́wọ́ ba yà ni torí nítorí bẹ́ẹ̀ jẹ ayé ọ̀rọ̀ lójú padà gbogbo tó bá ti ń tẹ̀lé àwọn wọ̀nyẹn màá pé kẹ́nẹ́ mà yìí pé ẹ kàn máa kẹsẹ̀ bọ́sẹ̀ ẹ lẹ́nu fẹ̀sìn ni o torí ìdí eléyìí ọlọ́wọ́ bá àlekọ́ ọlọ́wọ́ jẹ́ ká mọ̀ yẹn nítorí àsìkò wa ọlọ́wọ́ tó kára apá lè parí àyà náà lénìí insha allah ta'ala àyà yìí náà láti máa tẹ̀síwájú lọ́la àti wájú tó ń bàlá tẹ̀kẹ̀ sálọ́ àti wájú tó ń bàlá tẹ̀sí làmọ́ wàá tún ìlà rọ̀bì kan tó rìn

ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ má sọ̀rọ̀ jù má torí pé ọ̀dọ̀ lọ́hún la ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́hún la ó fàbọ̀ sí. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته